gbogbo ẹ̀bùn tí elédùwà bá fi jíǹkẹ́ ẹ̀ tó bá yọ̀ǹda fún ẹ òun ni kó rí dájú wípé o lò ó dáadáa rí dájú wípé o lò ó bó ṣe tọ́ àti bó ti yẹ torí ẹ lọ́jọ́ kẹyìn ọlọ́run á bi ẹ́ pé ẹ̀bùn tí mo fún ẹ báwo lo ṣe lò ó ẹ̀bùn tí mo fún ẹ báwo ló ṣe ṣe sí ṣé kò ń ṣe pé o lọ rìn mọ́lẹ̀ bó jẹ́ mọkálíìkì ni ẹ̀bùn tọ́lọ́run fún ẹ lò ó dáadáa bó jẹ́ kó o máa jórin mọ́ nǹkan lò dáadáa bó jẹ́ kó o máa lọ́wọ́ yàpọ̀ lò ó dáadáa ẹ̀bùn tó o mọ̀ pé ókè o ọlọ́run ló fún mi ní kinní torí kò lè lò náà lọ́lọ́run ṣe fún ẹ òkè ńgbà tó ní nǹkan bá wá dé òkè aláyé yes ọ̀gbẹ́ni ẹ̀bùn tí mo fún wa wàá máa sọ story ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni lọ́dọ̀ náà bó jẹ́ ẹ̀bùn kó o máa sọ̀rọ̀ <laughs> orí bẹ́ẹ̀ mi náà ṣe ń sọ̀rọ̀ fetefete wọ́n jẹ́ ẹ̀bùn kó máa sọ̀rọ̀ fetefete bí àyíkẹ́ náà lọ́lọ́run ṣe fún ẹ rí dájú wípé o lò ó dáadáa ìwọ náà rí i pé lórí Orísun tí mo wà yìí èmi gan lu ẹ̀bùn mi dáadáa torí ọlọ́run fún mi lẹ́bùn àti máa sọ̀rọ̀ mo dẹ̀ máa sọ̀rọ̀ fetefete náà ni lórí Orísun ní gbogbogbà kí ọlọ́run má bá wa bí ẹ́ kọ́lọ́ má bá wa sọ pé ó jẹ̀bi ẹ̀bùn tí mo fún ẹ torí pé o ò lò rí dájú wípé o lo ẹ̀bùn rẹ dáadáa èyí mo fi kí gbogbo ẹ̀yin tèmi káàbọ̀ sórí àkọ́tún ètò yín okay now ètò tẹ́tí retí yẹ́so ètò ọjọ́ òní bẹ́ẹ̀ ni pẹ̀lú Àyìnkẹ́ Kújọrẹ̀ lórí Orísun original number one ẹ̀yin náà ti mọ̀ pé ah ah ah ah ẹ̀wọ̀n tó bá ti di pé mo fẹ́ máa sọ̀rọ̀ Orísun ó máa ń ṣe mí bí kí n máa kó ga sókè dààmú ìgbéraga ò dáa àmọ́ ẹ̀yin náà mọ̀ wípé ah ah Orísun lọ́jọ́ kọjọ́ àgbèfù tọ́lẹ̀ èmi kan tún káwọ́ sókè ṣé kí kálẹ̀ ṣé kó wá sílẹ̀ <laughs> Àyìnkẹ́ Kújọrẹ̀ ni mo jẹ́ bẹ́ẹ̀ ni small but white Dominic Express ẹ bá ń gbọ́ kódẹ̀bọ̀ loaded èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá tún wá sọ pé ìwé ọmọ tó ń gbẹ́ náà mọ̀ márùn fún òun èmi náà ni màá tún máa ṣe kiri èmi náà ni màá jẹ́yìn tí ì bá tún wá sọ pé small but mighty Dominic Express ọ̀ ẹ ti mú kí ni màá já aṣú fún yín màá já pépà fún yín gidi mi wá ní kẹrí mi títí kẹ máa bù sọ pé àyìnkẹ wá owó tí mo fẹ́ rà mí ní fún yín o mí ní fún yín orí ètò ní kẹtì bàbá mi <laughs> tẹ bá pàdé mi títí mo lè má fún yín àmọ́ tẹ bá pàdé mi lórí lórí slabus ó ti yé yín lórí ilé wa yìí lórí ilé iṣẹ́ Orísun yìí òun ni mo máa fi mú kí kábọ̀ lẹ́kọ̀ọ́ sí gbogbo ẹ̀yin tèmi ṣàlàáfíà ni thank God is Friday inú mi máa ń dọ̀ ẹ́ náà tí mo kọjọ́ jímọ̀ báyìí. Ah! ó máa ń dùn ó máa rẹwà ẹ jọ báwo lẹ ṣe ṣe léyà <laughs> iléyà dùn èmi gan yéé ẹ fẹ́ mọ iye ẹran tí wọ́n gbé wá àtẹ̀yìn kí oyin wá gbọ́ ọ àtẹ̀yìn kí Orísun wá gbọ́ ẹ wọ ọmọ dúpẹ́ gbogbo ẹ̀yin tó jẹ́ kẹ́tẹ́ bá tẹ̀ tí ń rí mi inú yín máa ń dùn ẹ̀ lágbára Ọlọ́run inú yóò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè ẹran yẹn torí mo ti mí nìyí pé tẹ́ bá lọ pa ẹran tẹ́ bá pè mí lásán ọjọ́ kérésì mi ní pé ṣíkìn wà lẹ́yìn mi ní fún yín ṣíkìn jẹ iléyà dùn ó láàrin adúpẹ́ lọ́wọ́ lọ alihamdulilayi mo bá gbogbo ẹ̀yin mùsùlùmí wa yọ̀ pé ah ah ọdún iléyà tẹ̀ ń fojú sọ́nà sí ẹ̀hún náà ló ti lọ ló dé ló tún lọ ní wẹ́rẹ́dẹ̀rẹ́ lágbára ọlọ́ọ̀lọ́dún tó ń bọ̀ àjọ máa péjú ṣe é ni ó ti yẹ yín àjọ máa péjú ṣe ni thank God sọ́ọ̀rẹ́ gbogbo ẹ̀yin tèmi ẹ ti mọ̀ wípé bí mo ṣe máa ń ṣe tí n bá ti wọlé tí n bá ti tẹ̀ tẹ̀ sójú ẹ̀ ó ti rí ní orí agodo ẹ ti mọ̀ pé ah, ah, entertainment news òun náà bẹ́ẹ̀bẹ́ẹ̀ àmọ́ṣẹ́ rí lẹ́nu entertainment news kò máa fún yẹn ní pé kí nìdí <laughs> ẹbí mi pé what happen ṣé ẹ fẹ́ mọ̀ ó yẹ guess máa já yín sí entertainment news kọ́ ni máa fún yín lẹ́nìí kí nìdí bí mo ṣe sọ fún gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ̀ tiẹ̀ láǹfààní bójúde ọba ṣe máa rí <laughs> ó yẹ pàtẹ́wọ́ fún mi àwa la lè ṣe lórí Orísun ẹ̀yin náà ti mọ̀ fáfọ́nà ètò ti ẹ̀ dé rí kẹ máa wò pé òkè wọ́n máa ń sojúde ọba ojúde ọba báwo ló ṣe ń roll báwo ló ṣe máa lọ ẹ wo àwọn Orísun adé ojúde ọba tọdún yìí. fún gbogbo ayé tètè máa wò pé ó máa ń parọ́ ojúde ọba ojúde ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọdọọdún ni a máa ń ṣe ẹ máa wò pé òkè báwo ló ṣe máa ń ṣe ẹkọ̀ gbọ́ pé ojúde ọba ọ máa ṣe ń jẹ̀bù ẹ mọ bó ṣe ń rí ẹ mọ báwọn èèyàn ṣe ń rìn lọ́tún <laughs> inside life ẹ mọ bó ṣe lọ àbí lẹ́ni lórí Miliki Express tèmi ẹ máa YouTube torí ẹ̀ èmi ni social media gist o èmi ni music video review ẹ̀ ní láǹfààní láti gbọ́n wọlé nítorí it's all about Ojúde Ọba 2019 àmọ́ gbogbo ayé tèmi nílé mi ò ní má ṣàlàyé mu entertainment news wá fún yín àmọ́ kí n tó wá já yín sí gbogbo bó ṣe ń lọ ní industry ẹ jẹ́ ká lọ jó ijó mo fẹ́ jẹ́ ká jó sí gangan tẹ̀wá oya sọkọ sọkọ òkè Elédùmarè bless me with money ìwọ náà máa sọ tiẹ̀ ó ti yẹ Starboy go out Star boy go bless you with money too ọlọ́run á tún bless ẹ pẹ̀lú money elédùmarè bless me with body oh, Yeah, eh. Star boy go bless me with money ó ti yẹ ìtẹ́ bá gbọ́ ti gbogbo sọ́kọ sọ́kọ ṣẹ́yìn náà fà sọ́kọ sọ́kọ <laughs> ẹ̀yin náà ti rí i pé orin yẹn ó dùn ló lárí ah, ah, nígbà tí sọ kọjá a màá fẹ́ jò àfẹ́ àfẹ́ abẹ́ẹ̀jọ́ <laughs> kí wọ́n sọ pé ọlọ́run ò ní jáde okú àmọ́ àjò dáadáa gbọ́ pẹ́ẹ́rẹ́ tẹ́mi nílé kí n máa mú lọ ní abala entertainment news. Wizkid ló jáde ó ní wípé òun ò tí lè kara òun kún ẹni tó ti wà successful hmm, nílé ayé ìyàwó èèyàn bí wọ́n ní pé kí lóye tó fi sọ bẹ́ẹ̀ fẹ́ mọ̀dì máa já yín sí i ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n sì wà nínú ìṣẹ́ hmm, ọ̀rọ̀ yẹn ó ní kí mi ó lọ́pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n sì wà níṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ló sì wà ń ta táwọn òtẹ̀ tí ní àǹfààní láti ṣe kí ni láti rí wọn àbí láti touch life wọn ni ó ní ìdí tó bá sọ pé èèyàn ti ń wà successful á jẹ́ wípé o ti touch so many lives àwọn tó kúṣẹ̀ o ti bùkún wọn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n dẹ̀ lè tara ẹ̀ sọ wípé yes áà ah, ah, ara lágbájá ni mo ti dìde ó lóun ti ń ṣe o àmọ́ òun ò ṣe tó fún ìdí èyí òun ò lè kára òun pé òun ti wà very very successful cause ó sì láwọn èèyàn ń ta tó yẹ pé àwọn sì nílà ti touch lives wọn <laughs> ẹ̀yin náà ti gbọ́rọ̀ rẹ̀ gbogbo àwọn olówó mi dẹ̀ màwà bẹ́ẹ̀ wọ́n á kọ̀ rò pé òkè mo ti dolówó òkè mo ti kọ́lé ah, best car ni mò ń lò oh, mansion yẹn ni mò ń gún best phones ni mò ń lò àwọn ọkọ̀ dẹ̀ wà ń tà wọn ò rí jẹ wọn ò rí mu kódà ẹlòmíì tẹ bá bí pé gbàwo ló ti mu gàrí gàrí lásán á sọ fún ẹ pé kò sí àwọn kan wà tó jẹ́ pé ebi ń pa lójoojúmọ́ láti àárọ̀ ṣúlẹ̀ omi gan wọn ò rí mu àwọn olówó kan dẹ̀ máa wà níbì kan wá sọ pé oh i've done well oh mo wálé ayé òṣì oh olówó ni mi. àmọ́ àwọn tó yẹ kó o tọ́ọ̀chì ayé wọn pẹ̀lú nǹkan tọ́lọ̀ ń fún ẹ o tí ṣe jọmọ sọ́rí o má kàárẹ̀ kún pé o ti wà successful torí ó dìgbà tó jẹ́ pé tó bá touch plenty tó touch ayé àwọn èèyàn lọ́lọ́kọ̀ òjò kó dẹ̀ máa máa jẹ́rìí pé ah ara lágbájá ni mo fi dìde ìgbà yẹn gan la lè sọ pé o ti wà successful Wizkid jáde ó sọ wípé òun ò ti wà successful torí ó sì láyé àwọn tóun fẹ́ touch hmm, tóun ò tí touch mo gbàládùra pé ọlọ́run á bá a rọ Wizkid lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ wọn alẹ́ náà tó yẹ kẹ́ touch lives àwọn èèyàn ọlọ́run á ràn yín ní ọwọ́ mo ń tẹ̀síwájú ní abala entertainment news ó pa náà la mọ aláàjì tẹ́kínà gidigidigidi ó ti yẹ tẹ́kínà ṣe orin kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta tó jẹ́ pé àwọn obìnrin tó wà ń bẹ̀ bíi kan máa jó òhò tó bá sọ pé yàn wà half naked half half ẹ ti mọ̀ túmọ̀ ẹ̀ tó yẹ jẹ́ pé in fact music video yẹn ó dá wàhálà lẹ̀ ó dá wàhálà lẹ́ẹ̀gan National Council for Art and Culture wọ́n dẹ̀ sọ wípé wọ́n máa fi techno ṣe scapegoat pé no àwọn ò lè gba nonsense ní orílẹ̀-èdè wa Nàìjíríà báwo ni ó ṣe máa ṣe music video tó dẹ̀ jẹ́ wípé ah, ah, àwọn obìnrin dẹ̀ máa máa jó half naked níbẹ̀ wọ́n ní kò bójúmu tó ẹjọ́ àwọn <laughs> National Council for Art and Culture ni wọ́n sọ pé wọ́n máa fi techno ṣe scapegoat èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ bọ́ ṣe sọ òun náà ni mo ṣe gbé wá fún yín wọ́n lọ fẹ́ bá Tekno wí lórí music video tó ṣe tí àwọn obìnrin ń jó ní ìhòhò níbẹ̀ ìyẹn tóbi lẹ́nu ìyẹn kì í síbẹ̀ <laughs> ìyẹn kì í síbẹ̀ I rest my case on that ó ti yẹ yìí síwájú sí ní abala entertainment news ẹ eléyìí inú wọn ò dùn tó láti sọ àmọ́ iná ti mọ̀ pé a ṣe yí òun lọ́lọ́run ọlọ́run ló ń dá ni òun náà ló dẹ̀ tún pa ni a pàdánù DJ ńlá kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Arafat a pàdánù ẹ̀ ní ẹnọjọ́ mẹ́ta ẹ̀ lórí ọ̀kadà mi tẹ̀ mọ̀ bóyá ó ń gọ̀kadà lọ ni omi tẹ̀ mọ̀ bó ṣe ṣe ṣẹlẹ̀ tẹ́ pé ah òkú ẹni yẹn omi industry àgbàdúrà fún gbogbo ẹbí DJ Arafat pé ọlọ́run á máa wà pẹ̀lú yín ọlọ́run á dẹ̀ máa bá wa tẹ DJ Arafat sí ọ̀run a máa bá wa tẹ sí afẹ́fẹ́ rere hmm, ọ̀rọ̀ yẹn ó rí bákan lára cause gbogbo everybody ló dùn everybody ló dùn àdègbà aládùúrà pé ẹ̀yin náà tó jẹ́jẹ́ pé ẹ ti pàdánù èèyàn kan tàbí òmíràn tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run á máa wà pẹ̀lú yín ní àṣẹ ìdùmarè gbogbo ẹni tẹ́mi ilé àníbi jù báyìí lọ ní abala entertainment ẹ jẹ́ ká lọ jó tá a bá máa padà dé ojújọ ọba ẹ lọ jẹ gbádùn ẹ wo mo fún yín ẹ lọ jẹ gbádùn ẹ pátápátá pátápátá pátápátá ẹ jẹ́ ká lọ jó sí small doctor if you no get money I your face. You can call me small doctor. ọmọ ìyá tí yé ọ ti gba penalty wọjọ kẹ ẹ má lọ gba penalty wọjọ yìí àwọn olè gba penalty wọjọ yìí lórí Orísun ti ẹ má sùn lórí Orísun ẹ jẹ́ ká lọ gbọ́ penalty by small doctor tá a bá máa padà dé ẹ lọ wojú di ọba kẹtì ẹ fi ilẹ̀ ẹ wo bó ṣe ń lọ ọ̀fẹ́ mo lérò pé iná ti rí bó ṣe lọ ojúde ọba ní ti tóní ẹ fẹ́ mọ̀ mi ta lọ ìjẹ̀bú náà ni àwọn ah, ti jẹ̀bú wọn kó ajẹ́rọ̀ ṣùgbọ́n o ìfẹ́ yẹn ti pàdé Orísun Orísun agbádùn ayẹṣẹ́ ẹ̀wò ìfẹ́ tẹni sí wa lágbára Ọlọ́run kò kúkú ní bàjẹ́ àwa náà nífẹ̀ẹ́ ẹ̀wò a nífẹ̀ẹ́ yín pa a nífẹ̀ẹ́ yín jù ẹ ṣe àdúpẹ́ kọjá bó ṣe jáde ti ojúde ọba gẹ́gẹ́ mo ṣe sọ fún yín ọdọọdún ni wọ́n máa ń ṣe èyí tó dẹ̀ tún kù ó tún di ọdún tó ń bọ̀ lágbára Ọlọ́run ẹ̀mí wa tó rí tọdún yìí a tún rí títí ọdún tó ń bọ̀ láṣẹ ìjùmọ̀ àwọn kí tó máa lọ gbogbo ẹ̀yìn tẹ̀mí ni ẹ má gbàgbé Orísun ẹ̀ tẹ̀sí mọ̀ pé Orísun orísun ẹsẹ̀ mi ò ní máa ṣàlàyé mẹ́nubà ṣó ti di onílé ara ẹ̀ jọ́jọ́jọ́jọ́ nítorí ọlọ́run jọ́jọ́jọ́ mi ò ráyè òṣì ọlọ́run má jẹ́ kó ṣì kó ṣì ta wá tètè ṣé kí ni tètè sáré kó o lọ mú orísun ẹsẹ̀ tẹ ibi tó bá fẹ́ sí ni Àbújá Ifẹ̀ Ṣìmáwá Ìbàdàn Abẹ́òkúta Ifọ̀ ìbẹ̀júlẹ́kí níbo la tún wà á wà kò síbi táàdì àwà amóhùn àwà lóṣogbo àwà nílọrin ibi tó o bá fẹ́ ibẹ̀ ni kò mú sí owó tó máa sọ lẹ́ẹ̀kan ẹ̀mejì ẹ̀mẹ́ta kó gbá kólékólé wó ẹ à ń fẹ́ kẹ́ máa pariwo a mọ̀ pé torí àwa náà à ń pariwo ń bíbẹ̀ tí we can shout ìwọ náà tètè ṣe kí ni tètè lọ mú Orísun estate kó o di onílé ara rẹ gbogbo ẹ̀yin tèmi nílé àníbi jù báyìí lọ fún tọ́sẹ̀ yìí ilé ti yára nìyẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lágbára Ọlọ́run ayọ̀ àti ìdùnnú òun la tún máa fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó wá wò pé òkè ó fẹ́ polówó ọjà ẹni o ẹ̀bùn ló ní ẹ̀bùn ẹ̀ pọ̀ ẹkún bún àpò yẹpẹ ṣe mọ̀ pé ìgbà tí máa bẹ̀rẹ̀ tó yìí mo ní talent ọlọ́run bá fún ẹ rí dájú pé o lò dáadáa torí pé ọlọ́run máa bí ẹ ó wá pé kò ti fẹ́ máa lo talent ó ti gbọ́rọ̀ sáyé kẹlẹ́nu pé nọ́mbà tí ó ń lọ lójú amóhùnmọ́ rẹ̀ kó talent tó bá ní o fẹ́ wá showcase talent ẹ tètè máa bọ̀ ó fẹ́ polówó ọjẹ́ náà ní ṣe mọ̀ pé à ń sọ́nà ní kérésìmesì ó tún ti ń bọ̀ díẹ̀díẹ̀díẹ̀ ó tún ti ń kanlẹ̀kùn kókókókó wá polówó ọjà rẹ̀ ẹ̀yin náà mọ̀ pé ọjà tó nísun bàbá yín polówó àtàjèrè ọjà ni ọjà yẹn máa jẹ́ ajé yé ajé ó yá máa pè ṣé wọn náà pè ajé o lágbára ọlọ́run ajé máa fi ilé mi ṣe ajé máa fi ilé gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí àfilẹ̀ yín ṣe bùgbé ní agbára ọlọ́run ẹ máa gbogbo àwọn ṣẹ́ wa lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ lọ sí www.facebook.com slash orisun tv www.youtube.com slash orí twitter àti ig at orisun tv ẹ fẹ́ darapọ̀ mímí náà lórí social media ẹ láì page mi lórí facebook àyìnkẹ́ da òkújẹ́ gbogbo pictures mi ẹ fẹ́ máa wọ lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ fẹ́ mọ bó ṣe ń lọ <laughs> ẹ tẹ̀lé mi at àyìnkẹ́ da òkújọ́rẹ́ èmi tí tọ́tọ́ àyìnkẹ́ kújọ́rẹ́ mọ bíbí ni wọ́n dé da òkújọ́rẹ́ á sọ̀rọ̀ fetefete small but might of milk express kọ́dẹ̀ bọ̀ loaded hundred tẹ bá sọ wípé ìwìn ọmọ <laughs> tó ń gbé náà mú márùn fọ èmi náà ni màmá jẹ yín mo gbà ládùúrà wípé ire àtayọ̀ àti dùnú òun la máa fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.